Ọlọ́run lè mi fẹ́. bá dé láyé yìí tó lè tọrọ àfi tí Jésù bá dé láyé yìí tó lè dára amọ̀nà tètè máa bọ̀ ọ́ amọ̀nà tètè máa bọ̀ wá ayé dàrú lọ ẹ̀ṣẹ̀ ń gorí ẹ̀ṣẹ̀ ayé máa dòbí rí po tètè amọ̀nà. rẹ̀ ló jí mi ṣe ọ̀rọ̀ tí Jésù wá sọ gbogbo rẹ̀ ló ń fara hàn tábà wọnú ayé a ó rí báyé ń dọ́gbọ́n lọ orílẹ̀-èdè ń dìde sí ìràwọ̀n ogun àtọ̀tẹ̀ ń ṣẹlẹ̀ ológun nílé ogun nílé ogun lóko wàhálà ayé yìí máa kọjú alágbàwí tètè máa bọ̀ oníláyé àtijọ́ ohun gbogbo ń lọ déédéé òjò ń rọ̀ lásìkò rẹ̀ òrùn yọ lásìkò rẹ̀ òṣùpá ń yọ lásìkò rẹ̀ ọyẹ́ ń mú lásìkò rẹ̀ iṣu ń jáde lásìkò rẹ̀ àgbàdo ń jáde lásìkò rẹ̀. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń gbọ́ Fresh FM àwọn kan one oh five point nine FM. one of five point nine yẹn bẹ̀ mọ́ bọ̀dá. gbọ́. ẹ̀pọ̀ ní kẹfílẹ̀ sí i bẹ̀ làwọn gbọ́. Fresh FM one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹkún ojúbọ.

five point nine. ó kìlẹ̀ ṣe bòmílà kódà ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ọmọ ìkọ́kọ́ dẹ́rù bà mí nígbà tí ó ti rí pé o ti ń gbóòórùn wá bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ o eh. ti rí mọ́ kó o tiẹ̀ tí ì rí kíní gangan. ó yẹ kó o ti mọ̀ pé iná kan ń jó ní inú gbó. mọ́nà tètè máa bọ̀ mọ́yà tètè gòkè tamọ̀nà bó mọ̀jẹ̀ káyà àyàwó èèyàn máa ń jánu lé. tamọ̀nà tètè máa. Ah, ọlọ́run sì tètè fi wá mọ̀nà. ibi tẹ́mi ẹ̀ lọ láàárọ̀ yìí. rárá ibi tẹ́mi ẹ̀ lọ kọ ọ̀pọ̀ náà ti gàgà wélé. Hmm, eh? ọgá bí ẹ ṣe mọ. aboko àìgbàgbé. ọmọ bí àwọn ìyá wa ṣe wí jọ ọgàgà wele tẹyọ bá ti yọ tẹyọ bá ti yọ lọ́rùn báyìí sókè àwọn oníwèlé ọmọ ilé káàkiri ni kí ni ẹ pé wèlé ìwé táàkì ni wọ́n tiẹ̀ ní wọn tó ti mú wọn ní ìsìn. Ah, ètí òun mọ̀ ń sọ bó ìmọ̀ ń ṣe é mọ̀ ni. kò sí é yóò sì mọ̀ sí é. pé wọ́n ti ń dáyàn lóńgbò. wọ́n lè dáyàn lóńgbò ìwé ilé ẹ̀dà ewé ilé ah láyé gba ọlọ́mọ mọ̀ sànú. táwọn èèyàn kan lugbó. yéé ó sojú ẹni. Ah, eré burúkú wà kàkiri. a gbọ́ blablabla àwọn wèlé ni àwọn wèlé ni àwọn wèlé ni ah discipline máa bẹ́ ń gbà náà o oh my god ìbẹ̀rù ìjọba máa bẹ́ ń gbà oh náà o kí ìjọba wá ṣe báyìí tí kò sẹ́rù lára ìjọba mọ́. ẹ eh, aa n tó fà á pọ̀ a ah. pọ̀ tó bá ń gbà náà ó máa pé bí population bá ṣe ń grow sí jankoríko náà nù population ó máa grow sí. <laughs> àwọn onífìkúfìn òǹfàkúfà wọn ò tí ì pọ̀ torí pé ní ìsìn wọn ò tiẹ̀ dẹ́rù nǹkan kan wo lọ fẹ́ fi dẹ́rù bàyàn kò sí sọ wá ara wọn eléhùn wọn èso ọlọ́pàá o ah, ah. àgàgà kọ́ wá sọ pọ́lọ́pàá ń bọ̀ ń dọ̀hún ah, eré àsáforílùgànnà ni àwọn tí ń gbàwé ilé àgbádá bùbá nǹkan kẹlẹ wọn náà máa wọ tàbí ẹka rọsà ìwé ilé yìí dá. kí ló rò pé bí owó orí dòde ó ò bàbá wa lọ́kọ̀sán ah, ah, ọmọ ọ̀gá o ọlọ́kọ̀sán ló ẹ ah, ní. àwọn àgbà tí wọn bẹ láti mọ̀lé ní màpó sórí ní màpó <laughs> láyé ìgbà náà tí wọ́n bá ti gé àwọn èèyàn wọ́n á wọn lọ orí òkè màpó orí èké mọ̀ pé wọ́n sì sẹ́mọ́ǹtì sì dùn ń bẹ̀ oh dáadáa wọ́n wà dá wọn sí a máa ju búrẹ́dì sí pé ọmọ tẹbi ọmọ pa é <laughs> ọmọ tí mú bọ̀dà gani <laughs> wàgà níbẹ̀ lè mọ̀ pé wọ́n máa ju búrẹ́dì sí wọn eye ẹ wo ìlànà oh tíjọba fi ń ṣàkóso láyé ìgbà oh náà ah. táràlú fi ń ní ìpayà táràlú fi ń sojúṣe wọn táràlú fi ń bọ̀wọ̀ fún ìjọba. oh my gosh ọ̀dà. ṣé ṣé ṣé ìmọ̀lá wa já sí. màgbọ́n ọwọ́ tọ́ ní fọwọ́ tọ̀ wá hmm. ẹni tí ọba tọ́ ọba fẹ́ káwọn èèyàn gbọ́ràn sí ọ lẹ́nu wọ́n náà ṣe ń tọ́tọ́. like leaders like followers. yes lọ́bàtàn yẹn ti ó ti parí ẹ̀ ó ti kánṣu ẹ̀. a ní wọn gbọ́ràn sí ọ lẹ́nu sọ ṣe ń tọ́jú ẹ̀ tẹ̀lé àbájá bá pariwo pariwo lóòótọ́ bá ń tọ́jú ọ̀nà mi ṣe wà ní mowó orí wa ìwà mowó èlé ìní ẹ̀ mọ̀ sanwó orí eh, o. Eh, sọ pé ẹ mọ̀ san wà sọ fáwọn tó yẹ pé tẹ bá ń gbowó orí náà ẹ má fi ṣe ń tààrà lọ́mọ rí. ẹ má sì jí kó Ah, tó ó kú ọwọ́ wọn. akọ̀wé mẹ́rin wa. bẹ́ẹ̀ni. Ago <laughs> Tribune wa. àti Daily Sun. Ago Daily Sun Vanguard àti Punch. Mm, bákan náà ni. Ah, hmm. àwọn ìròyìn tí wọ́n kọ láàárọ̀ ti òní èyí ṣe hmm. ń tẹ́ ẹ̀ gbọ́ rí àmọ́ hmm. apá abití kọ̀ọ̀kan míì tó gbà wọlé ìní ọ yàtọ̀ létí èyí bẹ́ẹ̀ NNPC àti àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo wọ́n ní àwọn ti bẹ́nu fún iṣẹ́ báyìí nítọ̀sán hmm. tòru ni hmm. táwọn ọmọ gbẹ kò bóde kẹ́ẹ́sà lè bá a rí epo rà hmm. àmọ́ síbẹ̀ o orí ń ta àwọn èèyàn nípínlẹ̀ Èkó Àbújá Makurdi ẹ̀ẹ́dákọ̀ Ìbàdàn àwọn èèyàn ìdí ìbá ṣe ọpẹ́lọpẹ́ èjìká tí ọ̀jẹ̀ wọ̀ bọ́ ọpẹ́lọpẹ́ babalẹ̀ tó bí ní lọ́bọ̀ ọpẹ́lọpẹ́ àwọn èèyàn rí kí ló lù ẹ̀ rà kí ló lù ẹ̀ rà ṣe débi iṣẹ́ rà yìí. àbí kí inú èèyàn bá ti débi iṣẹ́ mm. tó o ti sọ pé òní wájú òní mọ̀ pé wọ́n ti náwó sí ọ o ò sì jíṣẹ́. níbo o jíṣẹ́ apá àmúdélé ò jẹ́ kí amọ̀pọ̀lógé ní rẹ̀ sọdẹ̀. o bọ̀bọ̀ ìṣá ok ok n tó ní ṣe pẹ̀lú fínfín lílárúnrún mhm. àti títà rẹ̀ nílànà alátagbà wọ́n ní iléeṣẹ́ àjọ tó ń mójútó dídènà gbígbé títà lílárúnrún àwọn egbògi olóró NDLEA ti sọ fún iléeṣẹ́ ọlọ́pàá pé àní a sọ pé ikọ̀ kanranjangbọ̀n eh, alágbàtà egbògi olóró wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú DCP Abak Kyari kì í ṣàwọn òṣìṣẹ́ ti NDLEA yẹn bá ṣiṣẹ́. cartel àwọn ikọ̀ abba kyari ni wọ́n bá ṣiṣẹ́ kìí ṣe òṣìṣẹ́ NDLEA ń tà ń wí fún inú ìwé ìròyìn lọ́kọ́ o Vanguard ló sì gbé. ọ̀dà nínú àwọn ìròyìn tẹ́ gbọ́ láàárọ̀ yìí láti ọ̀dọ̀ àwọn èèyàn wa ìgbé okú ẹ̀nù wọ́n ti sọ̀rọ̀ wé látàrí ọdún 2023 ẹ mọ́ fìlọ̀kulọ̀ lọ́wọ́ àwọn ò ní gba vice president o hmm. ẹ gbọ́ mi ẹnikẹ́ni tó bá sì lọ rèé gbàgbàkúgbà á jẹ́wọ́ fún un hmm. lọ́dọ̀ hmm. wa ń bì Ìgbò ló sọ bẹ́ẹ̀ àwọn ọ̀gá ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà ń gbà kan tí wọ́n ti fẹ̀yìntì bí òkèrò ó ní ojú sì gbà mí tì lórí hmm. ọ̀rọ̀ abba kyari yìí ojú gbà mí tì ó hmm. ìròyìn yẹn pé sọ ìta gbangba Vanguard ni wọ́n kọ́ sí. sọ ìṣà òfò aràn kínní yìí eh. sọ ìṣà akẹ́kọ̀ọ́ rẹ̀ ọ̀dà ẹ̀yìn mínísítà kan ti sọ̀rọ̀ báyìí wípé ìjọba àpapọ̀ wọ́n ní níta àbàfẹ́ ọ̀bàjẹ́ ó ní bá a ti ṣe o wọ́n ní tíjọba àpapọ̀ ń wá ní ìsìn lọ́dọ̀ asuu ni pé kí asuu jébù rẹ̀ kí wọ́n jébù rẹ̀ wọ́n fọ́ wọ́nù hmm. wọ́n ní ìyanṣẹ́lódì yìí à ó burú o hmm. lásìkò tí nàìjíríà wà yìí. àwọn akẹ́kọ̀ọ́ tọrọ ìjọba àpapọ̀ àti asuu kan gbàngbàn wọ́n ti gbé àkọlé gàdàgbàgàdàgbà síta ẹ jẹ́ kan fún yín gẹ́gẹ́ bí wọ́n ti yà á láwòrán síta punch fòórọ̀ yìí ẹ wo ẹ̀kọ́ ọlọ́dún márùn-ún la lọ rèé kọ́ ní fásitì ẹ mọ̀ sọ́dọ̀ ọlọ́dún mẹ́wàá máa lọ o ìjọba ẹ tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ aṣù àwa ọ̀ráyè rọ̀bọ̀ rebe mọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ọkọ̀ lákòrí òǹrè bí wọ́n ṣe gbé dání sí ìta gbangba ìwé ìròyìn punch fún tòórọ̀ yìí o. ok ẹ̀já tó lọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí wọ́n ní bógun bá jẹ lọ ọgbà máa jẹ padà bọ̀ hmm. lórí owó kan léyìí tí ó jẹ́ bíi bílíọ̀nù lọ́nà ọgọ́jọ lé márùn-ún one hundred and sixty five billion budgetary provision fún àtúnṣe àwọn ọgbà atúnirọ sí ọmọlúàbí correctional service wọ́n ní àwọn onígbà sojúṣòfin wọ́n ti ń bẹ̀rẹ̀ sí tanáwádìí ibo ni owó yìí gbà tó fi rìn gà débi ó dé hmm. lákòókò yìí báwo lẹ ṣe náà ogun ti jẹ lọ ọgbọ̀n jẹ pàbọ̀ wọ́n wá ya àwòrán Arẹ́gbẹ́ṣọlá síbi ìròyìn òun. Hmm. lọ́sùn bágbó òṣèlú ṣe ń rọ́ kùkù kẹ̀kẹ́ nínú ẹgbẹ́ APC àwọn alátìlẹyìn Arẹ́gbẹ́ṣọlá wọ́n sọ òkú ọ̀rọ̀ sí kọmíṣánná ọlọ́pàá ńpínlẹ̀ Ọ̀ṣun àti iléeṣẹ́ ọlọ́pàá lẹ́kùnbẹ̀rún wọ́n ní wọ́n fì síbì kan wọ́n sì ti dá lábòsí ìta gbangba The Punch ni wọ́n fi há ní twenty twenty three tóun náà ń kanlẹ̀ kan gbọ̀ngbọ̀n àtúndìbò lórílẹ̀‐èdè nàìjíríà ọbásanjọ́ àti ango abdullahi wọ́n ṣèpàdé àṣelẹ̀kàn mọ́ríṣe kan láti yabata ní bí twenty twenty three ó ṣe rí ìròyìn yẹn ń pe okay now ìta gbangba the punch fún tòró òní ni wọ́n kọ eléyìí náà sí o. wọ́n ní tọmọ ẹni bá dáa káwé ọ ọwọ́ bokun tilẹ̀ jẹ̀ṣà ọba àròmọ̀lára ti ṣàlàyé ọ̀rọ̀ wípé Gbóyèga Oyètọ́lá ọmọ ni hmm. kódà nígbà kábíyèsí ó tún fi kún wọn ní ọ̀sáyè fún kẹ́nìkan máa wù ọmọ gànfè ní ìpínlẹ̀ ọ̀ṣun o àmọ́ ní tí kábíyèsí bá débi eh, eh, tí a fi sọ bẹ́ẹ̀ eh. all tọ ìta Vanguard la rí àkòrí eléyìí tí ó sọ pé ó dàbẹ̀ pé asuu ń lo lẹ́gì over fún ìjọba àpapọ̀ wọ́n ń gbórísà kò ń bi ìdúnadúrà wọ́n fẹ́ bájọba àpapọ̀ sọ̀rọ̀ ìjọba àpapọ̀ ló fúnra wọn sọ asundọ́ọ̀gì wa o wọn ò fẹ́ bá wa sọ̀rọ̀ o <laughs> ìròyìn ẹ̀fẹ́ ó bẹ níta gbangba Vanguard fún tòórọ́ yìí. látàrí ti gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ Adébáyọ̀ Aláwọ̀ Akálà tó dágbére fáyé gómìnà ìpínlẹ̀ yìí ẹnjiníà Ṣèyí Mákindé ti ṣe àlàyé o pé ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa tẹ̀síwájú láti bu ọlá fún gómìnà Adébáyọ̀ Aláwọ̀ Akálà ni nítorí àwọn nǹkan ribiribi tó ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ń bẹ nípò àtìgbà tó ti kúrò níbẹ̀ nínú ìròyìn míì ibẹ̀ la tó ti ń wò ó báyìí o nípa ti Emefiele ní Emefiele Godwin Emefiele gómìnà ti Central Bank ti orílẹ̀-èdè Nàìjíríà táwọn èèyàn ń sọ wípé ah àbò nífẹ̀ẹ́ láti ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ni àbí ò nífẹ̀ẹ́ láti ṣe orílẹ̀-èdè nàìjíríà ni àwọn kan ti wá dìde wọ́n ní èyí lìdí tá a fi tẹ́rì sí i hmm. inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ́ sí wọ́n pera wọn ní committee of friends. Hmm. àfàìmọ̀ kí abba kyari ọmọ pẹ́tọ́pẹ́ ní akólo ikọ̀ NDLEA torí pé àwọn aláṣẹ NDLEA tún ti gbalé ẹjọ́ lọ mhm. bóyá láti lọ béèrè fún ààyè àti máa sì fi kyari sí àhámọ́ àmọ́ ìròyìn tó káwọ́ lérí kan rè pé yé wọ́n ní bí ajé ìwà bàjẹ́ tí wọ́n ń wádìí ẹ̀ lórí kyari yìí bọ́ bá padà yàmọ́ kyari ní orí. wọ́n ja okùn léjìká rẹ̀. ìyẹn wa ẹ tó bá tiẹ̀ jẹ́ ìyẹn kọ́ lọ́tọ̀ àbí. ìtẹ́bí rínú òwe tèmi. wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀wọ̀n gbére tàbí kí ni jẹ́ life jail. bókun ọ̀bá tiẹ̀ kó léjìká ẹ̀yàn gangan tí èjìká jẹ́ kìkì okùn kẹ́ ẹ̀ wá wà lẹ́wọ̀n gbére sókun wá nítumọ̀. kò useless. ẹ jẹ́ kí a lọ sí ojú ọjà mm. bá a bá sì padà dé ìgbà náà lẹ́ẹ̀tọ́ ajá balẹ̀ ajá balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹ ń lu bara pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe déédéé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn ìbò wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlà yeye nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbò egi ìbílẹ̀ mọ́rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbò egi ìbílẹ̀ ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọláya fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four six. seven oh at zero eight zero seven seven seven seven seven eight two one. ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto, with garnished, fried or roasted snail and chicken, and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, igbo ewa going to mention but a few. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080-3420-9106, 080-3420-9106. Country Kitchen, so sweet. Oh ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí láṣìírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́. àbí o. nínú oyún. wẹ́rẹ́ ló bá mi ṣe ah. mo rù mo kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ o bá mi ṣe iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososami junction kíadó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. Ibadan Local Flood Management Project on behalf of the Oyo State Government hereby announces to everyone that construction of a bigger convert on Orogun River along Adeniran Street linking Orogun and Abuo areas in Akinyele local government area will start on Friday 18th of February 2022. This is part of the channelization and construction of bridges and covert at designated places to mitigate flood risks across Ibadan. As a result of this, the existing covert on Orogun River along Adeniran Street by Government Church will be demolished on the 18th of February 2022. The reconstruction work will take about three months. For ease of movement, those coming from UI Assets can use the UI Urugun Express Road, while those going to Agbowo can take Alhaji Adedoyin Street or Akpata Yidi Road. A pedestrian crossing also has been provided by the side of the construction site. Residents, motorists and other road users are urged to cooperate with the construction workers to ensure a successful and timely execution of the developmental project for benefit of all. IUFMP say no to fraud. ¡No! ICC University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Lead City University. Knowledge for self-reliance. onítèmi fóònù tó promise mi ńkọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ. bó o ṣe promise rẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà ẹ àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february first. títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra spark series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàárín àyájọ́ ọjọ́ valent valentine àṣekágbà àríyá ojúkorojú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì mọ̀ fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbà ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbẹ́ ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la plan let's go there. prophet adeyemo christy ẹsẹ̀ wọ́ndà là ní sọ́gun o ọlọ́run àrà ó wà ń bẹ̀ o. ó tó gẹ́ ẹ̀ná fìṣẹ́ náà ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ ìlérí ká sòwò ká sọ owó sí gbàtú ká máa wojú ọmọ nìkejì fẹ̀tòfẹ̀tò ká tó lè mọ́wọ́ lọ sẹ́nu. gbogbo ẹni tí ń ṣe orí olórí ọjọ́ wo ni wọ́n ṣe yẹ ẹ̀sà fún wọn náà. ẹ̀ ń dẹ fúyà ẹ máa bọ̀ síbi àkànṣe ìpàdé ńlá olóṣooṣù night of wonder òru abàmìyanu tó wáyé ní friday kẹtàkẹtà lóṣooṣù ní christ redemption wonderland lẹ́bàá ilẹ̀ pàgọ́ dípà sogoro nítòsí akínyẹlé mẹ́níyà ńbàdàn wòlíì alágbàsí àdúrà prophet samson ọlásùnbàdé yẹmọ ẹ kú sí olúwa o friday ọ̀sẹ̀ yìí máa tó gbá yágíyágí agogo mẹ́jọ òwúrọ̀ ní àkọ́kọ́ ká tó wá kẹlu agbami night of wonder bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ pásítọ̀ tí o fawọlé wà daniel ọ̀dánìdé pásítọ̀ evo adéòkè pásítọ̀ ṣẹ́gun ọ̀nẹ́tọ́yìnbó pásítọ̀ alátọ́lé jacob Pastor olúwọlé benedict bẹ́ẹ̀ bá ń bọ̀ ní friday ọ̀sẹ̀ yìí ẹ wọ kọ́ akíyanlé láti ọjọ́ ẹ sọ̀kalẹ̀ lẹ́sọ̀gùnrọ̀ ẹ ti rí pátákó àjúwe wonderland ń bẹ̀ prophet samson ọlásùnmọ́ adéyàmọ lólùgbàlejò tẹlifó zero seven zero three seven four three three eight nine eight ẹ jẹ́ àjẹwà abẹ́lẹ̀dá wa sọ̀rọ̀ wípé ipò kọ̀tẹ́wà lọ́rọ̀ tá a wà yìí ó tó gẹ́ o nígbà kan rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù water corporation jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó láàmìlaka lórílẹ̀‐èdè nàìjíríà fún ìrónilágbára òun ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti ṣetán láti ṣàgbéǹde ọ̀yọ́ state water corporation football club padà ṣé àwùjọ tó bá mọ rírì àwọn ọ̀dọ́ ọjọ́ ọ̀la wọn ló gbọ́dọ̀ jẹ́ lógún èyí ló ṣe kòńgá ìwòye gómìnà Ṣèyí Mákindé tó fi pàṣẹ àgbéǹde ẹgbẹ́ agbábọ́ọ̀lù Water Corporation ìdí rèé tí àjọ olómi ẹ̀rọ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá àti àjọ tó ń mójútó ọ̀rọ̀ eré ìdárayá nípínlẹ̀ Ọ̀yọ́ fi ń pe gbogbo ọ̀dọ́ tí mùṣèmùṣe wọn dá múṣemúṣe nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ máa bọ̀ ní pápá ìṣeré UCH láti ṣàfihàn ẹ̀bùn yín nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì twenty first to twenty sixth of February ní àkànṣe ètò máa wáyé láti mú ẹni tó bá yege fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé ọ̀gbẹ́ni àrẹ̀mú adẹ́rẹ̀mí sí zero eight zero five five two one four zero six one zero eight zero five five two one four zero six one tuntun ti dé o. àdìo gbogbo wa láti mú lẹgbẹ́ o kàn kárí bọ́nú ni kí ló ń sọ. wò ó mọ̀ tí èèyàn bá láya rere tó múnú èèyàn dùn ó yẹ kéèyàn rò ń pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. a ah, òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o ọmọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run ṣe bóyá kí n kúkúrú àtúnyẹ kà fún lọ́dọ̀ wọn. promo lọ́wọ́lọ́wọ́ lásìkò àyájọ́ olólùfẹ́. pàtíṣẹ́ bẹ̀rẹ̀. má revolution plus. property tó ń talẹ̀ lóbó káàdì love is pro gbọ́mọ̀nà pélé yìí sẹ́yìn náà bá ti rọ̀kán lára alẹ̀ wa tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣìmáwá nìbàdàn àbújá àbí port harcourt ẹ ti láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ lẹ́yìn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùrà bàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ fúlẹ̀tọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní títí dogúnjọ́ oṣù kẹta ọdún twenty twenty two yìí fún àlàyé zero eight zero five three four two four four eight five zero eight zero five three four two four four eight six àti zero eight zero five three four two four four eight nine ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun èrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. Gbáremú nice lóṣù yìí ẹ̀rí ètè mi ni ọlọ́run sí e ọláìyá ló sọ bẹ́ẹ̀. ẹ̀rí tó ṣù yẹ kọ́lù kọ́gbà ló máa jẹ́ nù sóòrù Gbáremú. ọlọ́run tó pe pásítọ̀ sí ọláìyá ó ṣe fẹ́ gbàgbára lọ́wọ́ alágbára tó ń fagbára ní gbogbo èèyàn lára ó yá nínú wà lágbá good friday ọ̀sẹ̀ yìí eighteen february látago mẹ́wàá alẹ́ ní gbogbo ládùá yóò ti máa dojú àdúrà pẹ̀lú iná ọ̀dájú alágbára tó halẹ̀ mú wọ̀ ta ló sọ bẹ́ẹ̀ pé òun ní jẹ́ ògùn òkè inú pàdé àdúrà gangan lórí ogun lẹ́yìn tí máa ṣubú kó o máa ní ìṣẹ́gun lórí ẹ̀mí ti dáfídì lẹ́yìn ìgbà rẹ̀ mú náà ti kó sí kejì ìwọ tó ń gbọ́ mi gangan ló máa sọ tẹsítímọ́nì bó o bá lè fara hàn lábẹ́ ìfàmì òrùnyàn lọ lórí àwọn ìránṣẹ́ pẹ̀lú àwọn olórí ẹ̀mí nígbà tí pásítọ̀ sí ọláyà à ń pàṣẹ pẹ̀lú orúkọ jésù jésù tí gbogbo alágbára tó ń kilẹ̀ mọ́ bá ṣubú lulẹ̀ fún ọ ní ìṣẹ́gun ní gbogbo ọ̀nà nínú ìjọ CAC gbárẹ́mú center tó wà ní leaders junction tribune road mọ̀lẹ́ fàlàfẹ́ òkè àdó ń bàdàn ẹ̀rí ìtọ́sù ìwà ló máa sọ́tò ọba lè wà ń bẹ̀ wá gbárẹ́ ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrìn òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfiní nínú ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹrìndínlógún títí di Sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of Jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ìta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out. ádámù jìnnà tó bá fẹ́ fẹ́ ránṣẹ́ láti nàìjíríà lọ sí ìlú amẹ́ríkà o. èdè jẹ́ pẹ̀sọ́ lè ṣe láìsí magomago fásikẹ́ àdúrà àtẹ̀bù wọ́dùwàìsà ni wọ́n wò wò. ìgbà tó bá tó bá ní sèbálẹ̀ àgbọ̀n mi kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ní sèbálẹ̀ odò aaj express àwọn làgbàlẹ̀gbọ́n nípa tá a fẹ́ rò ránṣẹ́ láti ìlú nàìjíríà lọ sókè òkun ẹ̀yin tiwa nìbàdàn nílé o pẹ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí wọ́n aaj express pẹ̀lú owó tí ò gani lára ni wọ́n máa bá ìdílébà ẹrù ẹ usa canada europe uk south africa tàbí ghana ambassadọ̀ wọn tó jọmọ bíbí ìlú ìbàdàn ìyẹn mọ́gàjì ọ̀làdẹ̀jọ alájì lukú jazz tí wọ́n gbé nílùú new york new New Jersey wọ́n wà níbẹ̀ fún ẹ̀rí àrídájú ọ́fíìsì wọn nílùú Ìbàdàn kalẹ̀ sí Glory Resort Center plot one one three MKO Abiola Way beside Capital Building Adeoyo roundabout Ring Road Ìbàdàn ẹ sì lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero two two nine six eight two five six tàbí zero seven zero eight three zero zero one five eight zero doorstep delivery ní AAJ Express because we save you from stress and we deliver cheaper agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of a new beginning ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ bílẹ̀ ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun iṣẹ́ mi mímọ́ la kò rí ìtọ́dún yìí ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two láti pàdé òun lórí òkè àwọn wa tó wà village níkòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láì rí ohun rere kan tọ́ka sí ọlọ́run apọ́sítẹ́lì joseph ayọ̀délé babalọ́lá lóun yóò mọ yìí pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire. Má gbẹ̀yìn nítorí Ọlọ́run. Power of a new beginning with Asim Holy Spirit operation. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ Friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí. Monday fourteen to Friday eighteen February twenty twenty two. Aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tàárọ̀. Aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán. Aago mẹ́wàá alẹ́ nìṣọ́ òru lójoojúmọ́. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ àtolórin ẹ̀mí ló ń bọ̀. Pastor E.O. Alálàdé. Chairman orí òkè èkó yìí. Prophet Ezekiel Olúbóyè Ọládèjì. CAC General Evangelist. Pastor S.O. Ọládélé. President CAC CAC wọ̀dùà ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá Jésù retí rẹ o ẹgbà mi o ah! ẹjọ wẹ́ẹ̀ bá mi paná yẹ má jẹ́ kí mọ́tò mi ó jóná. ẹni a wí fún ọba jó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún kọ́lọ́run ọba wọn àjò gbà gbogbo ìgbàlẹ̀ ń bomi ju mọ́tò bíi ewébẹ̀ nígbà tí èròjà mádàndófò fire explosion control device tó ń dènà ìjàmbá náà ti wà ní global dealers limited láti fòpin sí gbogbo ewu iná lára mọ́tò márùwá àti alùpùpù ọ̀kadà yín kódà ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé fire explosion control device yóò mú àdínkù bá iye epo tí mọ́tò yóò máa lò ní ìdá márùndínlógójì ìyẹn thirty five percent ẹ̀ tún gbọ́ ìfà ń bẹ́lẹ̀ lọ́wọ́ yìí fún irúfẹ́ ẹni tó bára èròjà mádàndófò fire explosion control device ẹ ó jẹ àǹfààní lórí epo bẹntiró tó tó ẹgbẹ̀rún márùn-ún níye lẹ́yìn ìgbà tí ẹ bá ti ra èròjà wa tán ọ̀fẹ́ lẹ́ ó tún fọ mọ́tò yín níwájú iléeṣẹ́ wa ẹ̀yin onímọ́tò onímàrúwa ẹ̀yin ọlọ́kadà lùkùkù ẹ máa bọ̀ wá èròjà mádàndófò fire explosion control device níléeṣẹ́ wa ní first floor suite one oh two Nevada Plaza ní Liberty Road Ìbàdàn lówó tí ò ga jara lọ February twenty eight twenty twenty two ní fàyọkà sẹ́ńlẹ̀ o àdéhùn àti ìlànà sì ń bẹ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero nine one two three five zero zero three six five zero nine one two three five zero zero three six five bẹ́ẹ̀ là ń wá àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nàìjíríà ẹ fire explosion control device yín lónìí kẹ́ ẹ dènà ìjàmbá náà. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ẹ ṣe o wípé ibẹ̀ náà lẹ́sìn wà tí ẹ ń tẹ̀lé ọkọ̀ ìtẹ̀síwájú yìí bẹ́ẹ̀ni. Ah, ìfáàrà lẹ gbọ́ ká tó lọ sójúde ọjà a wàyí o a fẹ́ bẹ̀rẹ̀ sí ní fún yín láwọn àlàyé inú ìwé ìròyìn gbogbo tó jáde ń bẹ lórí tábìlì àjà àbálẹ̀ ní music house ní àhín hmm, ẹ jẹ́ àti bí ìpalẹ̀mọ́ fún 2023 ká ti bẹ̀ gbé ròyìn 2023 bó ṣe ń kalẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n yìí ààrẹ nígbà kan nílẹ̀ yìí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ àti ango abdullahi ọ̀jọ̀gbọ́n ni wọ́n ní wọ́n ti ṣẹlẹ̀ wọ́n ti ṣèpàdé àṣẹlẹ̀kùn mọ́rí ṣe kan láti mọ bí nǹkan ó ṣe lọ lọ́dún tí ń bọ̀ kí Nàìjíríà kí ó lè bá a gòkè àgbà nípalẹ̀mọ́ fétò òdìbò gbogbogbò ọdún tí ń bọ̀ ẹni tí í ṣe kọ̀dí alárẹ̀mú tó kó ikọ̀ àwọn àgbààgbà lápá òkè ọya Nàìjíríà sòdí ikọ̀ tá a mọ̀ sí Northern Elders Forum ọ̀jọ̀gbọ́n Ango Abdullahi ó ní alákòóso wọn àná ìjẹta ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ni wọ́n ló mórílé ọ̀dọ̀ ààrẹ ńgbà kan nílẹ̀ yìí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ó mórílé ilé wọn ní abẹ́òkúta olú ìlú ìpínlẹ̀ ògùn láti lọ rèé ṣèpàdé alágbára kan pẹ̀lú obj ìpàdé yìí ni wọ́n ṣe ní ilé gàgàrà tí ń bẹ ń gbàgede olúṣẹ́gun ọbásanjọ́ presidential library amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ńgbà kan nílẹ̀ yìí obj ọ̀gbẹ́ni kẹ́hìndé akínyẹmí ńgbà tí ọmọ jábọ̀ lánàá fún oníròyìn nípa ìpàdé tí ango Abdullahi àti Ọbásanjọ́ ṣe papọ̀ níyẹ̀wò ó ní odidi wákàtí méjì gbáko ni wọ́n fi ṣe ìpàdé ọ̀hún ńgbà Abdullahi tí òun ọmọ sọ̀rọ̀ wọ́n ní ó ní èmi nìkan kọ́ mo ti ẹ̀dá lọ ẹni ṣíṣe alága ìgbìmọ̀ adánimọ̀ràn ẹgbẹ́ ti Elders Forum láti apá òkè ọya àti ẹni tí ṣe alákòóso coalition of northern groups àwọn ikọ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà lápá àríwá nàìjíríà nastura sharif àti alákòóso fún ikọ̀ kan tá a mọ̀ sí action and mobilization aminu adam ó ní gbogbo wọn ni wọ́n sin òun lọ sọ́dọ̀ olóyè olúṣẹ́gun ọbásanjọ́ wọ́n ni ango abdullahi ní ẹ̀ ń tá a lọ rèé ṣèpàdé lólórí pẹ̀lú obj ọ̀rọ̀ nàìjíríà ni ọ̀rọ̀ gbogbo wa pàápàá bí 2023 ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n àwárí bó ṣe ṣe pàtàkì tó láti jẹ́ kí ìlú yí kí orin sì ṣéǹjì kí iyán di àtúngún kọ́bí ó sì di àtúnṣe ní agbo òṣèlú àti nínú ìṣàkóso Abdullahi ní lóòótọ́ èmi àti ààrẹ tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ náà a kì í jìnnà síra wa àmọ́ mo tún fẹ́ súnmọ́ wọn pẹ́kípẹ́kí ju ti tẹ́lẹ̀ lọ lásìkò tá a wà ní ti Nàìjíríà nílò ní káwọn èèyàn tó fẹ́ràn Nàìjíríà tọkàntọkàn kí wọ́n máa forí korí lóòrèkóòrè ní tí èmi wá ṣe nu lọ́dọ̀ olóyè olúṣẹ́gun ọbásanjọ́ nígbà tí oníròyìn wà ń bi pé ẹ̀yin kí gan ni kókó pàtó tí ẹ lọ rèé mú sọ mo kọ́ amọ́ lápẹ̀rẹ̀ ó ní à ń tẹ́mi ń sọ ni pé àkọ́kọ́ náà mo lọ rèé ṣe kára ó le sí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ mo sì lọ ṣàlàyé èrò ọkàn mi ìhà tí nǹkan kọ sí mi nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà mo sọ tèmi àwọn náà ṣàlàyé tiwọn àjọ ilẹ̀ kún lórí ọ̀rọ̀ nàìjíríà a sì jọ fẹnu kò pé nàìjíríà ò gbọ́dọ̀ dàwó kí nàìjíríà ọmọ bá a dàwó a gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí káyà bátà ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ nàìjíríà ń ta lọ́ọ̀rẹ́ ṣe nu o babalá strategy ní ntàǹbàkà ìròyìn yẹn ó ní english bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch fún tòórọ́ ìlà ti ṣẹ́wọ́. ọyẹ ẹ jẹ́ kájọ rìnrìn àjò lọ sí agbo tí òṣèlú náà bó ṣe ń hó ẹ nínú ìwé ìròyìn ti Daily Sun látàrí ti ọdún 2023 táwọn wó lọ́ọ̀kan yìí tí ìbò gbogbogbò yóò wáyé lórílẹ̀‐èdè nàìjíríà àwọn èèyàn ti fọ̀hún àwọn àgbààgbà láti ìlà oòrùn gúúsù south east lórílẹ̀‐èdè nàìjíríà wípé ẹ mọ́ fìlọ̀kulọ̀lọ̀ wá àwa ò ní gba vice president kẹ́ ẹ gbọ́ dáadáa báyìí kódà pa o ẹnikẹ́ni tó bá jẹ́ ẹ̀yà ìgbò tó bá wùwà gbẹ̀ǹbẹ̀bọ jẹ́ yọkàndín nínú yọ alright àwọn àgbààgbà láti ìlà oòrùn gúúsù lórílẹ̀‐èdè wa nàìjíríà lábẹ́ àbùradà kan tí wọ́n pè ní Ìgbò Elders Consultative Forum àná òde ni o ni wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ ní ìgboro ayé wípé àwọn ẹgbẹ́ òṣèlú táwọn mọ̀ pé wọ́n milẹ̀ tìtì jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà pé wọn ò tiẹ̀ rí tàwọn rò bíi ti ìwùkọ̀ mọ̀ báyìí gbogbo kùkù kẹ̀kẹ́ wọn igun míì ni wọ́n ti fẹ́ lọ rèé mú ẹni tí ó díje du ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọn ò sì rí ti àwọn rò láti ìlà oòrùn gúúsù wọn sọ ọ́ wípé àwọn ti mọ̀ pé gbogbo àwọn kan àwọn agbẹ̀mbọ́bọ́jẹ́ láti apá ọ̀dọ̀ àwọn tó jẹ́ ọmọ bíbí ẹ̀yà Ìgbò lọ́kùnrin àti lóbìn wọ́n tún ń rò wọ́n láti lè jẹ́ kí ètekéte yìí pé kó ṣeé ṣe nígbà tí wọ́n sọ fún wọn wípé èyíkéyìí tó bá ṣàtìlẹ́yìn fáwọn ẹgbẹ́ òṣèlú yìí àwọn òfin ní ipò vice president àwa náà ti wá dúró dè wọ́n pé èyíkéyìí tó bá tí ọ̀bá wù ọmọ ọkọ nínú ẹ̀yà Ìgbò tó bá lọ gbàgbàkúgbà yìí àwọn ò fi dàn hàn ẹni tí ṣe alága ti ẹgbẹ́ ọ̀hún eyín Ìgbò Elders Consultative Forum Dr. Chukwuemeka Ezefe ló sọ̀rọ̀ náà nínú ìpàdé oníròyìn tó wáyé ní Àbújá lánàá òde yìí wípé àwọn ti pinnu òun gẹ́gẹ́ bí àwọn àgbààgbà wípé wọ́n mọ̀ fìlọ̀kulọ̀ lọ àwọn níbẹ̀ ó tó gẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pé àwọn ní kíní ìkàn tí wọn ò bá sì ti fún àwọn wọ́n máa di ìbò wọn bí wọ́n ṣe fẹ́ dì í tí gbogbo ó sì lọ bí ṣe lọ àjọmọ̀ wò ni ó sọ pé àwọn àgbààgbà tó jẹ́ ẹ̀yà Ìgbò àwọn ti pinnu ọ̀ pé gbogbo ẹgbẹ́ òṣèlú èyí tí ó bá ti mú ẹni tí ó díje fún ipò ààrẹ láti ìlà oòrùn gúúsù south east kọ́mọ̀rẹ́tì ìbò kankan o lásìkò tí ìbò ọdún 2023 tí yóò wáyé o wọ́n láwọn ti dúró àwọn lúgọ̀dè wọ́n pé kí wọ́n mọ gbogbo kẹ̀kẹ́kẹ́ wọn wọ́n mọ̀ ṣe wọ́n ń bọ̀ wá bá wọn nígbà tó bá tó àkókò ìyókù ròyìn ọ̀bẹ̀nu délìsàn tó náà jáde láàárọ̀ yìí. tọ́ ẹ jẹ́ á sáré dé ìpínlẹ̀ Èkìtì agbo òṣèlú wọn ń bẹ̀ wọ́n ní ojoojúmọ́ náà ní wẹ̀wù ọ̀tún kẹrẹ́ni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkìtì olóyè Ṣẹ́gun Òní wọ́n ní ó ti sọ fáyé o níjẹta pé òun ò ní gbé àpótí ìbò ìbò gómìnà ọjọ́ kejìdínlógún oṣù kẹfà tí ń bọ̀ dẹ̀dẹ̀ lọ́nà lọ́dún tá a wà yìí nípínlẹ̀ Èkìtì òun ò ní gbàpò ìbò mọ́ ní abẹ́ ẹgbẹ́ òṣèlú eléyìí tí àwọn èèyàn tí wọ́n ti ń fojú sí ó ní tí yóò ṣẹlẹ̀ báyìí ni pé òun yóò wá díje lábẹ́ àsíá ẹgbẹ́ ẹlẹ́sìn kútùpà kútùpà kútùpà Social Democratic Party SDP mbẹ́ ni òun ó ti gbapò tí ìbò báyìí ò dupò gómìnà ó ké sí gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ pé bí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kanna kí wọ́n dákún kí wọ́n má padà lẹ́yìn òun o pé kí wọ́n máa ṣàtìlẹ́yìn àti máa bọ̀ wá fún òun náà ni òní ó ju àbúradà ẹgbẹ́ PDP sígbó ní ìpínlẹ̀ Èkìtì ńgbà ẹ̀kọ́ sojú mímu fún ńgbà wọn jọ du tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òun lọ́jọ́ kẹ̀ndínlọ́gbọ̀n oṣù kínní January twenty six ọdún twenty twenty two yìí tíkẹ́ẹ̀tì primary ọ̀bọ̀mọ ni ní ẹ̀sìn funfun bá gbéra òdìnnú ẹgbẹ́ òṣèlú SDP wọ́n ní lọ́gán tí ó dé òun náà ni wọ́n sì tẹ́wọ́ gbà ń pé a kí ni fi ṣe èèyàn máa bọ àhín iná ilé ẹ̀ náà ni gómìnà tẹ́lẹ̀ lẹ́kìtì ọ̀hún tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìdákọ́ńkọ́ òun ló ṣàlàyé bí kinní òun ó ṣe lọ ńgbà ó tún yá ló wá kúkú gbé bọ́ síta gbangba láti kúkú lọ sọ̀rọ̀ lórí rédíò tó jẹ́ ti aládàáni kan ní Adó Èkìtì léyìí tí ikọ̀ àwọn oníròyìn Punch tí mò ń kà yìí táwọn náà tẹ́tí sí òní lọ sọ lórí rédíò pé bí ẹ ti ṣe ń wo ọmọnìyàn tí ó ń lọ yìí ó ti lọ sínú ẹgbẹ́ tí wọ́n ń pè ní SDP àwọn èèyàn rò pé APC lòun ń lọ tẹ́lẹ̀ ni APC bíi bó o ṣe ní tí à ń kàn náà nu èròyìn ó jù bẹ́ẹ̀ lọ o mo kà á fẹ́rẹ́fẹ́ mo sì ṣẹnu ní dédé síbi ẹgbà balance ẹ̀ lójú ìwé kẹjọ punch bó ṣe jáde lóòrọ̀ yìí. ọ̀dà balance rẹ̀ ó tún ń bẹ́nu ìwéèrò ètè Nigerian Tribune bákan náà àmọ́ ńgbà tó ti sẹ́nu dédé síbíùn hmm. ẹ̀mọ́jì káwọn náà tún gbé sàrà kọjá hmm. mọ́sálásí hmm. lórí ọ̀rọ̀ ASUU àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìròyìn eléyìí ìlọ́dálé lórí o ẹ máa gbọ́ wọn ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ń dirẹ̀ bẹ́ẹ̀ báyìí pé ee kí ASUU ọmọ ṣèbó ti tó pé wọ́n jẹ́ káwọn yanjú ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ní ètò bí ìnàbí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní orílẹ̀-èdè wa ọ̀ wọ́n ti sọ ọ́ wípé káwọn ó jókòó àlàáfíà ló lè yanjú èmi ọ̀fẹ́ ìwọ ọgbà tí ń bẹ láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ academic staff union of universities asu wọ́n ní ṣùgbọ́n o àwọn tí wọ́n jẹ́ asu yìí wọ́n ti fariga wọ́n kagidi borí ni pé àníṣe inú ń bí àwọn làwọn fi sọ pé kí wọ́n jẹ́ káwọn na sùúrù sí torí pé ẹ̀kọ́ gbóná ọ̀n fẹ́ sùúrù o nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti parí ìpàdé ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹni tí í ṣe mínísítà fún ètò ẹ̀kọ́ Malam Adamu Adamu ló ní ọjà nǹkan tó mọ̀ jọ àwọn lójú o pé ASUU sọ pé àwọn gbé ìyanṣẹ́lódì tó lágbára kalẹ̀ ọlọ́sẹ̀ mẹ́rin tí ó jẹ́ odidi oṣù kan sangilete nígbà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tá a sì ti wá ń ṣe tí wọ́n fẹ́ o kẹ́sì mọ́ wo ìgbẹ́jọba nàìjíríà a ti ṣetán láti gbọ́ nǹkan tí wọ́n wí wọ́n ní ẹ̀mọ́dà àwọn olóhùn tí wọ́n sọ pé àwọn ò fẹ́ ṣe ìpàdé pẹ̀lú ẹgbẹ́ asuu ó ṣe àlàyé wípé òun gangan ni lòun sábà máa pìtòbò ẹnu láti gbé kí àwọn tí ẹ jẹ́ àgbàgbọ́ ẹgbẹ́ yìí ẹ wà ẹ jẹ́ ká ṣèpàdé ẹ jẹ́ àjòkó tá a bá jọ jókòó àjọgbọ́ra ẹni yé ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n ti wá fárígá báyìí ẹ̀gbọ́n náà odò làádọ́rùn lásì o torí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò fẹ́ mọ wòran kí gbogbo nǹkan kó dómú kẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ ọ̀dà ìròyìn ìbẹ̀nù ìwé ìròyìn ti Nigerian Tribune bí wọ́n ṣe kọ́ ọ pé bí asuu ti ka gidi borí pé àníṣe o àwọn òyànṣẹ́ lódì ni ìjọba àpapọ̀ ń sọ pé ìta àbàfi ọba jẹ́ onípa àti ìṣe ẹjẹ́ àjókòó àwọn sì ń sì sọ pé ìjókòó tá a ti ń jókòó tí ò ní túmọ̀ irú ìjókòó bú òun ìdí asuu sọnù. kábíyèsí olódùmarè tọ títò tí àwọn èèyàn ń tò láwọn ilé epo ìjọba àpapọ̀ nílágbára lọ́wọ́ Elédùmarè ńgbà tá a bá fi rọ́ṣẹ̀ tí ń bọ̀ yìí gbogbo ẹ̀ ó ti di tí ó di ìgbàgbé tí ò ní sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ìròyìn yẹn pé èèmẹ́ ẹjẹ́ á wá ẹ̀kúnrẹ́rẹ́ lọ sójú ìwé karùn-ún Vanguard bí wọ́n ti kọ́ lóòrọ̀ òní o ìjọba àpapọ̀ ní lórí epo képo tó darapọ̀ mépo gidi nígboro ayé látìgbà yìí wá tí wọ́n sì pé ń ṣe àwọn ọkọ̀ láburú tó fa káwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí máa tò sílé epo ìjọba ní láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ kò ní í sin ti ń jẹ́ tí tò sọnù mọ́ o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti sọ lánàá pé káwọn ọmọ nàìjíríà ó fọkàn balẹ̀ o ti epo àdánwò ejò ní tí wọ́n ṣàṣìṣe kó mọ́ epo tí ó sì dá òwò ò sílẹ̀ tọ́wọ́ àfà tí ọ̀wọ́n epo tí ó wá ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí táwọn èèyàn fi wá dẹni tí ń tò sáwọn ilé epo ìjọba ní àwọn ti rí àwọn ti gbọ́ igbe ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn sì ti rí bí àwọn ọmọ nàìjíríà ṣe ń lálàṣe lórí ọ̀rọ̀ elépo ó dé fún ìdí èyí ìjọba ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ojútùú ní pápápá látàrí bẹ́ẹ̀ ìjọba ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìjálá epo bẹntiró tó lé ní bílíọ̀nù méjì àbàtẹ̀ two billion uh, litres epo òun náà ni àwọn ti tẹ́wọ́ gbà láti pín yíkáyíká gbogbo nàìjíríà tí ó paná gbogbo wàhálà tí à ń fojú ewé náà yìí ìjọba sọ̀rọ̀ ilẹ̀ bákan náà láfikún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní a láti gbà yín ní ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ táwọn ti ń kó àwọn epo rádaràda eléyìí ti ń fa bìlíìsì wọn àwọn ti ń kó kó ńlẹ̀ eh, kí ó lè jẹ́ kọ́mọ nàìjíríà kí wọ́n sinmi ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún tòní ni akọ̀yìn náà sí. ọ̀dà lára àwọn ìròyìn tẹ́ láǹfààní láti tún gbọ́ lórí ètò àjà àbálẹ̀ sẹ́ẹ̀rí bàbá kan tí inú bí lábẹ́ bọ́ sóde lọ́ba fi ẹ̀sùn kan àwọn ìbejì rẹ̀ wípé ẹ ti dìbejì ọ̀ràn sí lọ́rùn àwọn obìnrin ni òun ìbejì méjèèjì Táíwò Kẹ́hìndé ọmọ ọdún mọ́kànlá òun gbogbo rádaràda tó dé balẹ̀ ayé òun òun fura pa àwọn ọmọ yìí àjẹ́ ni wọ́n àwọn ni wọ́n ń ṣe òun lọ́ba ra ọtí ẹlẹ́rìn dòdò ló sì gbé oògùn eku sí hmm. nínú pé ó yẹ ìdààmú hmm. ojú ẹsẹ̀ nìkan kú mẹ́ ìkejì tí ọ̀wà tètè kú ọ̀rá kóró bọ́ ta ni <laughs> àwọn èèyàn tó wá gbé kó tó rí pé yóò kú ọ sálẹ̀ bàbá àwọn ló fún ọ ní hmm. nǹkan wọ́n ti dá ẹjọ́ fún bàbá pé wọ́n gbé ọrùn ẹ̀kọ́ gi ni. Hmm. kábíyèsí ìgbà ni wọ́n kí wọ́n lọ hangi rẹ̀ ni. nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìníà ṣèyí mákindé ó ṣàlàyé o pé ìjọba ìpínlẹ̀ yìí yóò máa tẹ̀síwájú ni láti máa bọlá fún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ yìí Adébáyọ̀ Aláò Àkàlà tó di olóògbé onílátàrí àwọn nǹkan ṣe mọ́nìgbàgbé tó ṣe fún ìdàgbàsókè ní ìpínlẹ̀ yìí Mákindé ní sọ̀rọ̀ ìjáde níbi tí wọ́n ti tẹ òkú olóyè Adébáyọ̀ Aláò kalẹ̀ ní inú ilé ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba tó wà nílùú Ìbàdàn lánàá òde yìí nígbà tí ẹ ń sọ̀rọ̀ ní ibẹ̀ ẹni tó dúró láti sojú gómìnà ní igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà rauf ọ̀lànìyàn ó sọ wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò dúró gbágbágbá tí àwọn mọ̀lẹ́bí alao akala ni lákòókò tí wọ́n ń ṣèdárò ẹni wọn tó lọ yìí torí pé ó jọnu gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ ni àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ gómìnà ló ṣe àpèjúwe adébáyọ̀ alao akala gẹ́gẹ́ bí ẹni tó ní ojú àánú púpọ̀ tó sì jẹ́ pé ó sin ilẹ̀ bàbá rẹ̀ ó sin ìlú Ògbómọ̀ṣọ́ àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tọkàn tara ni tó sì rí dájú wípé òun ọba ilé jẹ́ bọ̀nà jẹ́ torí pé ìgbàgbọ́ ẹ̀ ni pé lọ́jọ́ kan èèyàn padà lọ́ọ̀rẹ́ jábọ̀ fún ọlọ́run ọba wọn ni ó ṣe àlàyé wípé gbogbo àwọn nǹkan dáadáa tí aláwa kálà tó ṣe láti jẹ́ kí àwọn òkú tó ti sọ wọ́n dá láàyè àwọn igi gbígbẹ tó sọ di tútù nígbà tí ń bẹ lókè pẹ̀pẹ́ yọ́mọ̀ wà nínú ìrántí ìpínlẹ̀ ọ̀yọ́ ni ìròyìn pọ̀ ń bẹ ọ́ ní ojú ìwé ìròyìn ti Nigerian Tribune ni wọ́n kọ sí torí pé àwọn èèyàn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ni wọ́n péjú pọ̀ níbẹ̀ lánàá tí wọ́n bẹ̀rẹ̀ sí kọrin ìrèké aláwa ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí senate ti sọ fáwọn òṣìṣẹ́ aláàbò kí wọ́n mójútó ìpínlẹ̀ benue kí wọ́n mójútó ìpínlẹ̀ ebonyi àtàwọn ààlà ẹnu bodè eléyìí tí ọ̀rọ̀ gbà yí àwọn ìpínlẹ̀ tá à ń sọ yìí ká ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà Senate àná ni wọ́n tún kọjú ọ̀rọ̀ sí gbàgbós ojoojúmọ́ wàhálà mímọ fẹ̀mí ṣòfò pàápàá jùlọ láàrin àwọn èèyàn agbègbè Ezza àti Effium ní ìpínlẹ̀ Benue àti Ebonyi eléyìí tí wọ́n ní ó ti ṣẹ̀mí tọ́pọ̀ lófò tí. Ti ó sì ti di wàhálà sí ìpínlẹ̀ méjèèjì lọ́rùn bá a ṣe ń sọ̀rọ̀ yìí ilé ìgbìmọ̀ asòfin àgbà senate ni wọ́n ké sí àwọn òṣìṣẹ́ aláàbò pàápàá wọ́n ní wọ́n sọ fún iléeṣẹ́ aláàbò nàìjíríà ministry of defence iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn òṣìṣẹ́ aláàbò míì báhùn báhùn tí iṣẹ́ ààbò ń bẹ ní ọwọ́ wọn pé kí wọ́n dákun kí wọ́n tètè lọ rèé mójútó ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà ètò ààbò eléyìí tó ti fa wàhálà fẹ̀mí ṣòfò láàrin ìpínlẹ̀ benue àti ìpínlẹ̀ Ẹ̀bọ̀nyì ìròyìn yẹn òun náà ní sọ pé ẹjọ́ o ẹjẹ̀bùrẹ́ o ojú ìwé kẹrin Vanguard ni mo ti mú bóde o. lára àròyé tẹ́ gbọ́ torí a ta kán ń bọ́ sí ẹ̀ka polówó ọjà wa ó ní ti Abba Kyari wọn ló ti jẹ́wọ́ ó ti jẹ́wọ́ báyìí o wípé ní tòótọ́ o làwọn ń ṣòkòwò pẹ̀lú àwọn èrìgì náà olókòwò nípa ògùn olóró ní orílẹ̀-èdè Brazil àti Ethiopia ó ní àwọn ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ní tòótọ́ torí náà wọ́n ní àjọ NDLEA wọ́n wá sọ wípé àwọn díjú ṣe ìdájọ́ yìí ni ok ẹ̀jẹ̀ àti ẹ̀ka polówó ọjà dé. ajá balẹ̀ ajá balẹ̀ àwa lọmọ ògúnmọ́lá ibà olúyọ̀lé o. ọ̀kàrẹ́láyé ojúlówó ọmọ ìbàdàn bẹ́ẹ̀yàn bá ṣiṣẹ́ débi rẹ̀ tọ́kàwé láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ gírámàdé yunifásitì tọ́tún badé lu èbó irú wọn tó ní kíkan sára sí adékúnlé ajásùn yunifásitì àkùngbá ìbàdàn campus management lókè ojúlówó ọmọ ìbàdàn tó ṣàṣeyọrí bóyá kò fẹsọ̀ kì í ṣe sáré bọ́jà po professor abiodun ọmọ gbọ́lágadé ọbẹ̀rẹ̀ kọ́lé malete baptist nursery and primary school malete ńbàdàn ó ti bẹ̀ grammar school malete ńbàdàn láti bẹ̀ délé ẹ̀kọ́ Ondo State University níbi tó ti gba first and second degree kó tó tẹ̀síwájú gba ilẹ̀ Amẹ́ríkà lọ ní Freedom University fún PhD àti Metropolitan International University ní United States of America níbi tó ti gbóyè professor akọni ọmọ òwúwa lórí gẹ́gẹ́ bí ọmọ ìlú Ìbàdàn tó ṣàṣeyọrí Adékúnlé Ajásùn University Àkùngbá management Ìbàdàn campus ló ń kí ọkú oríire congratulations professor tuntun àyànlá Abíọ́dún ọmọ agbọ́lagadé Bíọ́dún gbọ́lagadé ọmọ Ìbàdàn májàmájà tẹ kára wájú lẹ́rú ọmọ ògúnmọ́lá olódòwò kẹrin lójú ogun ọwọ́ kẹ̀m̀bẹ̀kú rébi manager professor Bíọ́dún ọmọ agbọ́lagadé kórìíre ọjọ́ làmọ́tọ́ gbàpẹ́ ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá dọjọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five O level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEB A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù ti yín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pc edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. ìrìn àjò yíyẹ mi ò fara mọ́ ọlọ́run bàbá lọ́la. yèrè àkókò rẹ̀ ti dé ọlọ́run ìpè tó ń pè wá síbẹ̀ orísun májẹ̀mú ibi agbára ojúbọ ìpè CAC World Evangelistic Outreach ló tó ṣe àgbékalẹ̀ láti pàṣẹ ìtọ́ni ẹ̀mí mímọ́ odò ọwá annual revival twenty twenty two pẹ̀lú àkòrí ó máa dára fún mi ọ̀sẹ̀ kan gbáko ló máa jẹ́ níbẹ̀ agbára ọlọ́run máa farahàn nígbà ẹ̀mí ọlọ́run bá bẹ̀rẹ̀ iṣẹ́ àrá mẹ́rìnyé ríbi ti nineteen thirty níbi tá a ti bí àpòsù Joseph Ayọ̀ Babalọ́lá ọlọ́run atójúbà májẹ̀mú ẹ̀ níbi àbí wọn sí wòlíì Ẹ̀sìnkáyọ̀ Olúbóyọ̀ Ládèjì ajínrere àgbàjọ àpòsílẹ̀ ti Kristi jákèjádò àgbáyé ló máa ṣáájú àwọn ẹni àmì òróró olódùmarè monday twenty first oṣù kejì yìí ló máa bẹ̀rẹ̀ lówùrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro lójoojúmọ́ títí mọ́jú sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n ní wednesday twenty third ọjọ́ kẹtàlélógún ìpàdé àdúrà pàtàkì fún àwọn ìrẹsì ọlọ́run ministers and workers conference ní ìbẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ orí òkè babalọlá odò ọwá kwara state ló ti máa wáyé pastor e O ọ̀dẹ́jọbí ni general superintendent pastor S O rẹ cac lágbàáyé jẹ́jọ́ lọ pàdé ńbẹ̀ ó máa dára fún wa torí jésù ni olúwa. On behalf of the Yosei government, the Ibado Ban Flood Management Project hereby announces to residents, commuters and road users around Akiwumi to Odewenwa Street off Iwurud by Ilemaru area in North Northeast Local Government area that there will be diversion of traffic at both areas from Friday, the 18th of February 2022. The diversion is to enable our contractors construct a bigger culvert on the Ogbere River to replace the existing one as part of the ongoing flood risk mitigation project in Ibado. As a result of this, the existing culvert on the Ogbere River along Akiwumi to Odewenwa West Street will be blocked on the 18th of February 2022. The reconstruction work will take about four months. While the work is ongoing, motorists and commuters are to please use Bishop Akinyele Street by Yanagbala bus stop off Iwo Road to Bode Kumapai Street to link Old Ife Road as alternative routes. We urge all residents, motorists and other road users to cooperate with the workers to ensure a successful and timely execution of this developmental project for the benefit of all. IUFMP, say no to flood. kọkùnrin ó yá ní sísì babalọ́lá memorial miracle camp kejì ara kejì. ibẹ̀ ni gbogbo ọkùnrin tó ti máa gbàgbára ọ̀tún. mind the power of the nation. ṣe ìpinnu ọlọ́run fàyè rẹ bí ọkùnrin. àkókò ìmúṣẹ tó. látọjọ́ wednesday sixteen february bíi friday eighteen. láti máa ti pàṣẹ àwọn wòlíì máa jẹ̀mú mi. csc president pastor s. ọlá CAC general evangelist Prọfẹ̀tẹ̀ Sikaya Olúbóyè Ọládèjì Prọfẹ̀sọ̀ Olúwalú Adámimọ́gò coordinator CAC Babalọlá Memorial Camp Pastor Friday Anderson assistant camp coordinator pẹ̀lú ọgbà wòlíì máa jẹ̀mú súrẹ́ fún gbogbo èèyàn àwọn olórin ẹ̀mí ìlà ìjà kíkúndé ọlọ́run sábẹ́ àràbàdà tún Olúwa ló ní bí anointed glory gbogbo ọkùnrin látọjọ́ Wednesday sixteen Friday eighteenth February la máa ṣílẹ̀ agbára power house. ó máa jò gbogbo ẹni CAC babalọla rẹ mórí amírẹ́kù kan ìkejì ara kejì ìpínlẹ̀ ọ̀ṣun ìwà lóní tẹ́símúnì wàá gbàdúrà. gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú jẹ́ èyí ló mú àjọ serich peer eye foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich peer eye foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tàbí ìpèníjà one thousand naira péré owó káàdì reading glasses kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì yan kíákíá torí mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ mama atm pos. àwọn ń bára mama atm pos machine wọn àtúnfi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́bùsàdé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for relief center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. The rector of Abraham Adesanya Polytechnic, Professor Jumoke Bukola Bilesomi Awuderu, cordially invites the general populace to a third combined convocation and 16th anniversary ceremony for the conferment of higher national diploma, national diploma, certificates, and presentation of special prizes for 2017 to 2021 graduates. Date 24th of February 2022 at the Polytechnic Auditorium. Special guest of honor His Excellency Prince Dr. Dapo Abiodun, MFR. For more inquiries, contact 080 5506 4675. Technology for ìròyìn níyàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí ni. Ah! lẹ́nu yẹn ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ náà. ọlọ́run tí kì í bá tì tó ń gbé nínú apostle p òfàjẹ́mísìn kò sún nǹkan ti rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ̀ yóò lé omi ìpọ́njú tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ̀ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlẹ̀ ìdè yẹn máa já pàtì this is the promise of the most high god for all the partakers at ọlọ́run tí kì bá tì program with a theme bread of adversity and water of affliction out on friday eighteen february twenty twenty two at five a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run Sobe, Lady Evangelist Kehinde Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá reta Lógun tí ń fi ayé ti dàwátì. Jésù dúró de dè ọ́ má sílẹ̀kùn ọ́ ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musa mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo ra yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapho ò ṣe é gan. mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ ìwọ́n wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. professor wetin you dey eat wey dey dey make you fresh like dis <laughs> my friend na great meat bread me and my family dey eat o oh, wey dey make us fresh ah great meat bread dey dára ju o òun la yẹ ń jẹ àtàgbà àtọmọdé ó ní gbogbo wa ń jẹ o. Oh. bẹ́ẹ̀ni great meat bread ni gbogbo ayé ń jẹ irinṣẹ́ ìgbàlódé modern equipment ni wọ́n fi ń ṣe búrẹ́dì lọ́dọ̀ títí wọn bíi bread divider bread molder spiral mixer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà nafdac lù ló ń tẹ̀ gbà. dadi a ní ilẹ̀ náà ti gbọ́ yẹn ní gbogbo offices hostel àti káàkiri great meal bread ní gbogbo ayé ń jẹ. ha great meal bread ó lẹ̀ lọ́wọ́ ó fẹlẹ̀ lẹ́nu àmàlàdàn búrẹ́dì. great meal bread kalẹ̀ sí ọlọ́mọyọyọ layout off akirimasa street arọ̀rọ̀ makinde gospel town ọjọ́ ìbàdàn. tẹ́ẹ̀ náà bá fẹ́ jẹ́ alágbàtà great meal bread ẹ pè nọ́mbà yìí zero seven zero four four four three four four six three zero seven zero four four four three four four six three. great meal bread the lord of hosts is with us the god of jacob is our refuge mímí máa mi lù bàdé iṣẹ́ agbára máa ṣe. balógun ló jíjà àti ra ogun láì gbẹ̀bọ̀. ṣé bàbá àdúrà ak forty seven ṣé wà lù bàdé. ni gbogbo èèyàn ti máa ní ìbápadé ọlọ́run nínú ayé wòlíì rẹ̀. bẹ́ẹ̀ la ìpàdé àdúrà seventy two hours with God látọjọ́ thursday seventeen friday eighteen àti saturday nineteen february twenty twenty two. àkórí ẹ̀ no more war. jésù fúnra rẹ̀ tó máa fòpin sí gbogbo ogun máa gbẹ bọ̀. ọ̀pọ̀ olórin àmì ló máa pẹ̀lú ìlàjà akébọ̀dé ọlọ́run sọ bẹ́ẹ̀. ní kẹ̀rọ ajé ológo dídé olúṣọlá sí Sigma Prophet Peter Olúdélé Ọkọlá ìṣòro ọjọ́ pípa yẹn máa dání nínú àdúrà nígbà tí àṣẹ bá ń tẹnu wòlíì bàbá àdúrà AK forty seven tẹ́lẹ̀ ìbolúlàdé jáde sáyé gbogbo èèyàn tí bàbá yóò sì máa máa ń tì fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ láti wóró rẹ̀ wọ́kọ̀ èjì òkú láti bẹ̀ ní kẹ́ẹ̀tì wọ́kọ̀ apátẹ́rẹ́ orí òkè ní o máa wọ̀ zero eight zero six six four eight one four five five àkókò tó ayé rẹ fẹ́ sinmi ogógó. iṣẹ́ lóògùn ṣẹ̀dá kún múra sí ti ẹ̀ ẹni ṣiṣẹ́ jàre ó ṣe ó dájú ọ̀rọ̀ múra ṣíṣe ọ̀rẹ́ mi iṣẹ́ la fi dẹni gíga ọ̀rọ̀ lásán la pé gbólóhùn yìí nígbà ìwé àsìkò ìganra tó mọ̀ wípé iṣẹ́ lóògùn ṣẹ́ mọ́lágadé bangal jákèjádò ìjọba ìbílẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n nípínlẹ̀ ọ̀yọ́ ló ń gbósù bàrà bàndẹ̀ fún akọni ọmọ tọkẹ́kọ̀ọ́ látìpìlẹ̀ débi èrè kòfẹ́sọ̀ tuntun àyànràn náà pòfẹ́sọ̀ abiodun ọmọgbólagadé tó bẹ̀rẹ̀ kọ́ láti malete baptist nursery primary school bọ́sí ìbàdàn grammar school malete ìbàdàn tó tún tàta tó ondo state university for first and second degree pòfẹ́sọ̀ abiodun ọmọgbólagadé ọ̀tẹ̀pámẹ́sẹ̀ kò dúró ọ̀tẹ̀kọ̀ òfurufú lọ sí united State of America ní Freedom University for PhD and Metropolitan International University lórílẹ̀‐èdè America for professorial. Akitiyan rẹ̀ Tẹ́lẹ̀dùmarè Déládé la fi ṣe sàmọ́sá gùdù rẹ̀. Owó alórí Abíọ́dún Abọ́lágadé òjúlówó ọmọ Ìbàdàn tó kẹ́kọ̀ọ́ sí. Professor Abíọ́dún Abọ́lágadé ìwọ́lọ́mọ Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rù. Ọmọ Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọwọ́ kẹbẹ́kúrẹ́ bí ìjà. Professor Abíọ́dún Abọ́lágadé congratulations Oku kú oríire. Elder Rufus Adeleke chairman Bọ́lágadé Vanguard Elders Council ló ń o ó mà yá o sí prayer center church of god ní ọ̀ṣunkẹ́lẹ́ bus stop old morning star summit ní old gbagi road ìbàdàn níbi ètò night of solution. iná lẹ́ẹ̀ lo bàbá ò bá ara ni o. ohun tí mo mọ̀ ṣáà ni pé mo fẹ́ bẹ́ẹ̀ni gbogbo friday kẹta ní every month lètò night of solution yìí máa ń gbìnàyà. bóyá o ti yalé yalé o ti jẹjẹjẹ o ti mumu o ti lálálá o ti lòlòlò. síbẹ̀ àwọn ìṣòro náà ò lọ. ó takú ó di takú ó lọ jù. káyè má gbà fún. ìbá ìṣe ìṣòro àjogúnbá tí wọ́n ń pè ní generational problem. tàbútọ̀rùbọ̀tọ̀ lọ́jọ́ pípẹ́ ni tàbí new model tí a rọ̀bà. ó ṣe tóní half a day tó wá ń ṣe on and off tàbí tóní full day tó fẹ́ di permanent secretary. níbẹ̀ ló ti máa ń pòórá dànù. kódà bàbá wa ògbóǹtajà àfàdúrà jagun ni. prophet evangelist samson olúwamọ́dédé tún ti wà fúlẹ̀ and spiritually loaded. láti wá ṣí nínú àdúrà bó lẹ kùkùkù kékewu kéwu ugu èso dẹ̀ máa sáré kolobá kolobó di wó nínú kò tí ṣòro ní òde ní gbérí mọ́. ẹ màmá rí bàbá fún kánsẹ́lì ní daytime eleven pm sí ní night vigil tó friday yìí mà tún ni o ní prayer center church of god ní ó gbági road ìbàdàn níbi tí ìyanu ó ti ṣẹ se my name is lativa dedemeji multiple award-winning actor in the beginning i was here seeing uncertain future i took bold steps. I embrace opportunities. I unleash my talent. With hard work, support from my family and my community, I was able to leave the slum and I got more from life. You too can do the same. Toshma Apartment Reality TV Show, Africa's first real estate reality TV show, is geared towards improving lives via better living conditions. Good people, the second season of Tushma Apartment Reality TV show is here, and with just 200 naira, you can win the first prize of 3 million naira worth of your home revamped, and the second prize of 2 million naira worth of your home revamped, and the third prize of 1.5 million naira worth of your home revamped. My name is Latif Adedimeji, and I will be your host on the season two of Tushma Apartment reality TV show. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n zero eight zero three four two zero nine one zero six country kitchen ó àjàbalẹ̀ àjàbalẹ̀. ṣe sí ìròyìn. mo ṣí fìlà rẹ̀ ní ọlọ́bànkà. kí ló mọ̀ tí mo fẹ́ sọ. ìròyìn pé ẹni ó gbé pa láti jẹ́wọ́ lóru pé epo gini ah, ah. pé Abba Kyari <laughs> eh, pé ó ti jẹ́wọ́ àtòun àti báwà. àtinúmọ̀ràn. Hmm. Ah, rárá àti ìṣèkiri náà ti pẹ́ ilẹ̀ ti ta sí. ẹ ti wà nù. ilẹ̀ ti ta sí o mm. bí ẹ bá yá hó màá sọ pé n tọ́ fẹ́ sọ rèé tọ́wá jẹ́ pé n bí ìròyìn o. ó dà o babaláwo ìkànnì yìí <laughs> ntí bèmí fẹ́ kàkọ́nù eléyìí ò mú o. o fẹ́ yí padà ní <laughs> àtòkù àtàyè ìròyìn ọwọ́ rẹ lọ́wọ́ <laughs> tó bá wù mí. ọ ọ ah, ọjọ́ tí bàbá kan sọ̀rọ̀ fún mi wọ́n ní. ẹyẹ tá a mú lọ́yìn ẹyẹ tá a mú lọ́yìn ṣé òkú ni àbáláyé tọ́ ọ bá ti sìn wọ́n lábẹ́ orí rẹ ni sọ ipò lẹ́yẹ wà ó ní àtòkú àtàyè ọwọ́ rẹ̀ lọ́wà tí n bá sọ fún ọ pé òkú ni ọkàn sílẹ̀ ni yóò dá yé tí n bá sọ pé àlàyé ni ọkàn fún lọ́rùn <laughs> ìròyìn ọba àdágbò bò mí. ó dáa yẹ ò lè ò lè bá a sọ̀rọ̀ tí àjọ tí ah, kò mẹ́rin dé honestly. jẹun jẹun jẹun dákẹ́rìn fọ́nà. àjọ tí wọ́n mójútó ṣíṣe ìdènà gbígbé lílò títà rírà rúnrún fínfín egbòogi olóró nílẹ̀ yìí National Drug Enforcement Agency NDLEA wọ́n ní wọ́n ti káwọ́ sókè pé àwọn ò ní nǹkan kan ṣe pọ̀ òṣìṣẹ́ NDLEA kankan ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ikọ̀ kanranjangbọ́n agbé egbòogi olóró tá sí cartel tí wọ́n pàgọ́ sí pápákọ̀ òfurufú Enugu International Airport wọ́n ní lórí kìlógíráàmù egbògi cocaine kìlógíráàmù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n rẹ̀ tí àṣírí tú pé Abba Kyari ní gbọ̀túngbòsì tó fi kíní ń sọ̀rọ̀ ajé kí àwo tó ya NDLEA ní kẹ́nikẹ́ni ọmọ ta abàwọ́n sí aṣọ àwọn òṣìṣẹ́ àjọ NDLEA o àwọn òṣìṣẹ́ àwọn wọn ò sí nínú kàtẹ́ẹ̀lì ọ̀hún bó tiẹ̀ bá wá jẹ́ pé ìwádìí sì ń tẹ̀síwájú àwọn náà gẹ́gẹ́ bí aláṣẹ NDLEA àwọn ọmọ sì tẹ̀síwájú ìwádìí lórí àwọn èèyàn wọn o àmọ́ lẹ́yìn bá a ṣe ń sọ̀rọ̀ yìí o ajé ìwà bàjẹ́ dídarapọ̀ mọ́ ikọ̀ kanranjàngbọ̀n agbégbògi olóró kò tí ì ṣẹlẹ̀ nínú àjọ àwọn ẹ̀ wá gbọ́ o ntí àwọn èèyàn wà ń sọ lọ́tún lọ́sẹ̀ pé ń bo ni ọ̀rọ̀ Abba Kyari ọ̀gá àgbà ọlọ́pàá tí wọ́n kóra wọ̀ bò léjìká tí wọ́n sì ń rí bí ẹni tí ń ṣiṣẹ́ akínkì lórílẹ̀‐èdè yìí kó tó á di pé bí ṣe ń bọ́ ní ìkan ní ń jásí kan lórí ọ̀rọ̀ hush àti egbògi olóró cocaine twenty five kilo eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ̀sùn rẹ̀ kàn àwọn èèyàn tí à ń sọ oríṣiríṣi kódà àwọn èèyàn wá tú ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà wò pé ká pa tiẹ̀ wá ní pé ajé ìwà bàjẹ́ wá padà sí má bà Kyari lórí kí ni ọ̀jẹ̀ jìyà rẹ̀ wọ́n ní wọ́n kà á débi wípé bí ó bá fẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún jura yóò fẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five years yóò fi jura àbí bí wọ́n bá tún kó àwọn ẹ̀sùn yìí mọ́ra wọn mọ́ra wọn mọ́ra wọn tí wọ́n rí i pé ó tún jẹ̀bi ẹ̀ lójú dọ́sìnì ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀wọ̀n ká má pàdé mọ́ ẹ̀wọ̀n gbére òun náà ni yóò jẹ́ ìjìyà Abba Kyari ìròyìn yẹn pé ha ah, ó mà ṣe o ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn punch ó wà ń bẹ̀ ojú ìwé kẹtàdín ní ọgbọ̀n ìwé ìròyìn Vanguard wọn kọ síbẹ̀ bákan náà. ọ̀jẹ̀ kémi náà ka eléyìí ìròyìn eléyìí gan bákan náà ní agbo ti òṣèlú náà ló bá dé ọ àmọ́ ó pẹ̀lú ẹ̀ka tó ń bójútó bá a ṣe ń sọ ni di ọmọlúàbí padà correctional service ibi tẹ́yìn pé lọ́gbẹ́ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ wọn àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọ́n ti bẹ̀ sí tanná wádìí pé bógún bá jẹ lọ ọgbọ̀n gbọ́dọ̀ jẹ padà bọ̀ ni àwọn owó báyìí ti ọjọ́ owó túùlù tí wọ́n yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí owó náà fún ẹ̀ka tó ń rí sí ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè nàìjíríà owó ti ń lọ bíi bílíọ̀nù lọ́nà ọgọ́jọ àtààbọ̀ one hundred and sixty five billion naira tí wọ́n yà sí ẹ̀ka yìí wọ́n fẹ́ mọ bí wọ́n ṣe ná sí lábẹ́ àkóso ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé eyín Rauf Arẹ́gbẹ́ṣọlá tó fọ́tò Ralph Arẹ́gbẹ́ṣọlá wọ́n yà mọ́ńbé sẹ́gbẹ̀ẹ́ ìròyìn ọ̀hún ni gẹ́gẹ́ bí ilégbèmọ̀ àtòjúsòfin bí wọ́n ṣe wí lánàá òde yìí wọ́n ní àwọn ṣe tán báyìí o láti ti òfin tó tó lórí owó kan tí wọ́n yà sọ́tọ̀ fún lílò sí ẹ̀ka tó ń bójútó ẹ̀ka ẹgbẹ́ wọn lórílẹ̀‐èdè Nàìjíríà one hundred and sixty five billion naira láti bí ọdún bíi méjì sẹ́yìn báyìí ṣe rí ìpinnu iná ni ó wáyé lẹ́yìn ìgbà tí ẹnìkan tọ́nàwọ́ sókè pé mo lọ́rọ̀ sọ nínú ilé ọ̀rọ̀ tó yìí ṣe pàtàkì tá a gbọ́dọ̀ tanáwádìí ẹ̀ dáadáa ni torí pé owó tabua kan ni a ti yà sọ́tọ̀ fún ẹ̀ka tí ń bójútó inú ọgbà tónirọ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe bẹ́ẹ̀ kúrúkùsà kò jẹ́ kí àwọn tó wà nínú ọgbà atúnirọ̀ yìí kí wọ́n gbádùn inú ìkọ̀bàkọ́lé ní àwọn òṣìṣẹ́ wọn nígbà tí wọ́n fi ń ṣiṣẹ́ àwọn ọ̀gá ẹlẹ́wọ̀n náà àti àwọn tó jẹ́ alábòjútó ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú owó tabua eléyìí níbo ni wọ́n wá gbé sí ìgbà tí nǹkan tún á bàjẹ́ ní gbòs àkámọ́ tí wọ́n lọ rèé fún àwọn ibùdó atúnirọ̀ yìí lórílẹ̀‐èdè nàìjíríà owó yìí báwo ṣe ná rìn gà lọ ni gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù di èlúmẹ́lú bó ṣe ìnáwó sókè tó sọ̀rọ̀ náà nígbà tí ó mọ̀ gbé kalẹ̀ ó wòye wípé nítòótọ́ wọ́n ti ṣe àtúnṣe sí òfin tó ń rí sí ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè nàìjíríà ní ìbámu pẹ̀lú àwọn orílẹ̀‐èdè tí ọ̀làjú ti dé láwùjọ àgbáyé pé káwa náà lè máa lo ìlànà tòde tòní láti tún àwọn èèyàn rọ sí ìwà ọmọlúàbí kọ́mọ àjẹ́ pé a kàn máa sínú ọgbà ẹ̀wọ̀n tí ó máa lálàsé lásán wọn ni pẹ̀lú gbogbo eléyìí o àwọn owó kan títí wà ń rogún sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ alákòóso rẹ̀ yìí a béèrè ní báwo ni wọ́n ṣe ná owó yìí bó ni nǹkan tó ṣe wá rí tí gbogbo ẹ̀ wá dé pẹ̀tà ní àwọn gbẹ̀wọ̀n tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà a fẹ́ mọ̀ o bẹ́ẹ̀ ṣe náà wò ó èyàn àwògedengbe ẹnìkan tí gbogbo èèyàn mọ̀ dáadáa lórílẹ̀‐èdè nàìjíríà tí ò sì lè mọ̀ sí nínú ìròyìn ó tún ti wà ń bẹ̀ àmọ́ ọ̀tọ̀ ní ìròyìn tí wọ́n kọ nípa Nnamdi Kanu ọ̀ Nnamdi Kanu olórí ikọ̀ àwọn tí wọ́n fẹ́ rẹ ibìkan kúrò lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n mọ̀ pé ní indigenous people of Biafra Nnamdi Kanu ó tún ti pariwo bóde lánàá òde kí ni n tó wí n tó wí lánàá ni pé ẹ bọ́ ń wá gíláàsì reading gíláàsì o hmm. pé ojú òun ti fẹ́ ra póhùn o hmm. nínú ọgbà ẹ̀wọ̀n níbi tí òun àbá yìí hmm. ẹni tí í ṣe olórí ikọ̀ àwọn Biafra yìí iná ni ó sọ̀rọ̀ nípasẹ̀ ẹni tí í ṣe agbẹjọ́rò rẹ̀ Mike Ozekome Agbaoje onímọ̀ nípa òfin SAN ni n ló sọ fún eh, onídàájọ́ Justice Binta Nyako wípé Eh, kíní tí àwọn mú wá fún un láti Kenya nígbà tí wọ́n mú wọn ni ó ti bàjẹ́ o níbi tí wọ́n ti ń gbé tí wọ́n ń wọ tí wọ́n ń jù sí jù sọ́hùn bí wọ́n ṣe ná gan oníṣùgbọ́n kò wá tí láǹfààní láti nímì tí ọmọ fi sójú yálà láti fi ríran àbí wọ́n á fẹ́ kankan ló wá ṣàlàyé pé láti bí ọdún 2015 yìí ni ah, ó ti ń lo gíláàsì yìí ṣùgbọ́n ó yẹ kó wọ́n ti fún ní ìmì tí yọ ọmọ lò oníṣùgbọ́n ilẹ̀ àwọn fi ń dìrẹ̀ bẹ́ẹ̀ wájú ilé ẹjọ́ báyìí pé ẹ bá ní wọ́nà láti jẹ́ kí mi bí ó ṣe tẹ́ lọ́wọ́ o kójú rẹ̀ ọmọ rà pọ́mú kanú ibi tí wọ́n mú so sí. tọ Ọlọ́run yóò bá wa yanjú gbogbo ẹ̀ twenty twenty three nkànlẹ̀kùn gbọ̀ngbọ̀n àbọ̀bọ̀ wọ́n pè mí ní o ọmọ Nàìjíríà ló pè mí pé kí n wá rọ́ọ̀nù èmi kọ́ mo pera mi òpin ni níṣìí sọlá ẹ lè bá mi sọ̀rọ̀ tì pé kí n wá dupò ààrẹ yàyà bello gómìnà kogi lọ́sọ́ àdójú ọjà á padà ọ̀ bá a bá padà dé ìròyìn yàyà là á yànà kà. ajá balẹ̀ ajá balẹ̀. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì adé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣe oúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tiná ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti fọwọ́ ti gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ìkẹyìn fún ọba sálíù adétúnjì ajé ògúngún ní sọ̀kíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní ló ń kéde. yèyé àgbẹ̀dẹ̀gbẹ̀yọ̀ Fresh FM mọ́mídìí o ayẹyẹ èyí gàlágàjù five in one event ni oh, a ó jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dókítà chief mrs olùtayọ fani tí o kè lọ́la jp ló sì ní ẹ̀ nìbàdàn. five in one program ní. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe é bẹ̀rẹ̀ la gomẹ wa rọ dalẹ kẹlẹlẹ. àwọn olórí wa lọ́jọ́ yẹn ni fẹ̀mọ́ lancaster. báyé kọ́rẹ́sì. u kọ́lé àgẹ́dẹ́ sẹ́gbẹ́lẹ́ jésù. àti kóre de daniel. ankara taamu àti paasi ní fisala ti wọlé. four thousand naira lọ gba mẹ́rin. èèyàn ọgọ́rùn tó bá kọ́kọ́rọ́ so gbẹ̀bù tó jọjú. asọ́mọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan máa wà ń bẹ́ẹ̀. dókítà yìí ká yé fẹ́lẹ́ mọ́ lólùgbàlejò àgbà. a máa retí yín o. Hey. tí sẹ́yìn àti délùú Ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé awa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì and resort lọ́nà àkànlélówà one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbogbo gbowó plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o oh six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti ìdí. tí pọ́ǹpì concept developer that cares. ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣètọ́rí pé mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè sí ìjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. láàmú sọ́bí sẹ́wọ̀n islam ibrahim ya ń gbọ́ yẹn. jama mùsùlùmí mùsùlùmí ó tún ti yá. bá a ṣe máa ń ṣe lọ́dọọdún o. a máa si yàrá. sheik murtala fasasi. radiyallahu ta'ala ni dairatu faidọtiya. tijaniya alibrahimiya. alibrutadiya of nigeria. daptimo. madina tumari fayimu ibadan ló ti máa wáyé o. lọ́jọ́ sátidé february nineteen ọdún yìí. bẹ̀rẹ̀ la gomẹ́rin ìrọ̀lẹ́ dọ́jọ́ kejì yanya. lọ́jọ́ yẹn máa ṣàgbékalẹ̀ kíkí alikurian. azikiri azakiri rẹpẹtẹ. wàásù àtàkọ́sí àdúrà fún gbogbo oníbojì kòtò bá wá. gbogbo olókolóko àtàwọn ọ̀tọ̀kùlù jàǹkànjàǹkàn ló bọ̀. Lord, His Eminence, Fadilatul Sheikh Maulana Ahmad Tijaniya Murtada Fasasi, Ibnu Zaman Radiyallahu Ta'ala Anihu, lọ́lùgbàlejò àgbà. Ọmọ abẹ ti ní Madina Marfa Irunmu Ìbàdàn ní Sátidé Fẹ́búwárì nineteen ọdún yìí o gbogbo ọkùnrin ó yá ní sísì babalọ́lá memorial miracle camp kejì ara kejì. ìgbà ni gbogbo ọkùnrin kò ti máa gbàgbára ọ̀tún main the power of the nation. ṣe ìpinnu ọlọ́run fàyè rẹ bí ọkùnrin àkọ́kọ́ ìmúṣẹ tó. látọjọ́ wednesday sixteen february friday eighteen. láti máa ti pàṣẹ àwọn wòlíì máa jẹ̀mú bí. csc president pastor s ọládélé CAC general evangelist prophet sikaya olúbóyè ọládèjì prophet sam olúwalú adámímọ́gò coordinator csc babalọlá memorial camp pastor friday anderson assistant camp coordinator pẹ̀lú ọgbà wòlíì máa jẹ̀mú súrẹ́ fún gbogbo èèyàn. àwọn olórin ẹ̀mí ìlà ìjà kẹ́kọ̀ọ́ lórí ọlọ́run sábẹ́. àràbàdà tún olúwa ló ní bí sí. anointed glory gbogbo ọkùnrin látọjọ́ wednesday sixteen ní friday eighteenth february la máa ṣílẹ̀ agbára power house orísun csc níbi tí ọlọ́run ti pe apọ́sítù ayọ̀délé babalọ́lá wákàtí wákàtí nínú àdúrà yóò máa jò gbogbo ẹni csc babalọ́lá memorial miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun ìwà lóní testimony wàá gbàdúrà. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí àjọ ìbàdàn urban flood management project lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń kéde fún gbogbo àwọn olùgbé awakọ̀ àti èrò ọkọ̀ lágbègbè òpópónà akíwùmí sí ọdẹ wẹ̀ǹwá nítòsí ilé márùn-ún ìwó road níjọba ìbílẹ̀ ìbàdàn northeast pé kò ní sí lílọ bíbọ̀ ọkọ̀ lórí afárá odò gbèrè ní akíwùmí sí ọdẹ wẹ̀ǹwá láti ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí eléyìí yóò fún kọngilá láàyè láti kọ́ afárá ńlá tuntun sórí odò náà láti rọ́pò èyí tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀kún omi máa ń forí rẹ̀ ó sì wà nínú àwọn àkànṣe iṣẹ́ fún dídènà ìjàmbá ẹ̀kún omi nílùú ìbàdàn látàrí èyí lápapà láti ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí iṣẹ́ náà yóò gbà wá tó bí oṣù mẹ́rin bí iṣẹ́ náà bá ti ń lọ àwọn awakọ̀ lè gba òpópónà bishop akínyẹlé lẹ́gbẹ̀ẹ́ ibùdókọ̀ ìyànà àgbàlá jábọ̀dé kúmọ́pàyé jáde sí odifẹ̀ road lọ síbi tí wọ́n bá ń lọ. arọ gbogbo olùgbé agbègbè wọ̀nyí àtàwọn tó ń lo àwọn ojú ọ̀nà láti bá wa fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ ìdàgbàsókè ilé kẹsẹ̀ járí nítorí àti máyédẹrùn fún kó wa wa. iufmp kájàlú ẹ̀kún mi lè tàn nílẹ̀ ìbàdàn. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ìṣèwà gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà Oh, eight oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn kò sí ní tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kò já òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ lè bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó o sì kan sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó o zero nine zero three nine three seven five one one zero. lọ fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣe oúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti fọwọ́ ti lé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ìkẹyìn fún ọba sálíù adétúnjì ajé ògúngún ní sọ̀kíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì ajé ògúngún nísọ̀kínní ló ń kéde. ajá balẹ̀. ìṣẹ́jú méjì náà ló kù. bó o tiẹ̀ sọ fún mi èmi ni mo wò pé kó jẹ́ nǹkan bó bá sì lọ fẹ́ fagídí kà náà kà. irọ́ bàbá kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní ayanimẹ udọ oríkùhè báyìí nínú hmm. ilé ẹjọ́ kan tó wà ní akampa ní ìpínlẹ̀ cross river ni hmm. torí pé ó fi ẹ̀sùn àjẹ́ kan àwọn ìbejì tó bí ìbejì tó lọ́run fi kẹ́ ìbejì ọmọ ọdún mọ́kànlá ni àwọn méjèèjì yìí hmm. wọ́n ló sọ pé gbogbo wàhálà àlàásìgbò tójú òun rí àwọn ọmọ yìí ni wọ́n fi kan òun hmm. wọn nítorí náà lọ́ba mú oògùn eku ó sá fún wọn ní oògùn eku jẹ hmm. àmọ́ méjèèjì bá gbọ́ ọ̀run lọ hmm. wọ́n ṣáájú ẹ̀ lọ wọ́n lọ gba àyèdè lọ́hùn torí náà báyìí wọ́n ti dájọ́ fún un pé kí wọ́n lọ gbé ọrùn ẹ̀kọ́ ẹ̀rí nǹkan ọlọ́run bá kọ́ ṣàánú ẹni o àwọn àmọ̀tẹ́kùn ah.